TV ojú wa tó lé ojú wa tó kó. mo ti fi ìgbà kan ṣe àlàyé pé mi ò ní fẹ́ sọ̀rọ̀ nípa bàbá àgbàyà Ọbásanjọ́ mo ti sọ pé mi ò ní sọ nípa ọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn àṣìṣẹ́mọ̀ ẹni tó ń ṣe ìkà tó bá rò pé òun ṣe é gbé kò sí àṣegbé àṣepamọ́ ló wà bó bá dẹ̀ ṣe ń ṣe ìkà ẹ ọlọ́run a máa tú ẹ fó a máa tú ẹ a máa tú àṣírí ẹ kò ní bò ẹ́ èmi ń sọ ni wípé kí yorùbá ṣì ìwé kúrò lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ ṣùgbọ́n Ọbásanjọ́ ò jáwọ́ lórí ọ̀rọ̀ yorùbá ó fẹ́ rí wípé òun yorùbá dandan ẹ wá ìdí tí mo ṣe wá ní torí ẹ̀yin abiyamọ eléyìí ọwọ́ ẹ̀yin abiyamọ ló wà kẹ́ ẹ mú ọjọ́ kan gbòógì tẹ́ máa mú tẹ́ máa fi gba àwẹ̀ àti àdúrà lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ ẹni tí èèyàn ò bá lè mú ọlọ́run ọba làá fi lé lọ́wọ́ òun lè lọ ó lè prove pé òun ní agbára jù wá lọ ẹ jẹ́ káwa sọ fún igbá agbára tó ní jù wá lọ yẹn kò ní agbára tó ọlọ́run ọba ìtorí yẹn mo ṣe wá Ọbásanjọ́ ò jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá o Ọbásanjọ́ sọ débi wípé òun á rí i pé kò sí tó jẹ́ pé Yorùbá nation pé kò sí tó jẹ́ bẹ́ẹ̀ gbogbo àṣírí yẹn ló tú jáde àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan wà tọ́básanjọ́ ti lọ gbé lẹ́nu ọjọ́ mélòó kan yìí o tẹ́ ẹ̀ mọ̀ tó jẹ́ pàṣírí yẹn ti wá tú sí wa lọ́wọ́ ń sìn yìí o ee ọmọ lúkà ọlọ́run àmọ́ bá mi fi ṣọ́ ẹ̀ ṣọ́ ẹ ìwọ orí mi o ẹ̀dá mi o ààbò mi ni kò ṣe ṣàbò lórí mi yé ọlọ́run ààbò ṣàbò lórí mi o ọlọ́run ààbò ṣàbò lórí mi ṣàbò lórí mi o ọlọ́run àbò ṣàbò. ẹ̀yin tí ẹ ń gbọ́ mẹ́sẹ̀gì yẹn pin mi ò ní mú dẹ̀tì fún yín tí ń bá dẹ̀tì consult tán ti sọ dẹ̀tì tán máa ṣiṣẹ́ yẹn màá make sure pé mo wá announce ẹ̀ tí màá dẹ̀ sọ nínú media group wa tó jẹ́ pé bàbá àròpọ̀ á sọ ẹ̀ ay á sọ ọmọọba alànà á sọ olúgbẹ̀dù á sọ ìjìnlẹ̀ á sọ gbogbo wa lájọ máa sọ nípa ẹ̀ ihun tí mo dẹ̀ ń sọ ni wípé Ọbásanjọ́ ò sinmi lórí ọ̀rọ̀ Yorùbá àwa la ní kí Yorùbá sinmi lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ ká má wò ó tiẹ̀ òun ò sinmi lórí ọ̀rọ̀ Yorùbá o ó fẹ́ rí wípé ó bá wa délẹ̀ kẹlẹ́lẹ́ ni o Ọbásanjọ́ gbé àwọn ìgbésẹ̀ kan ní ẹnu ọjọ́ bíi mélòó kan yìí ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé ó ti rí wípé àrídájú wà pé ilẹ̀ Yorùbá máa dúró ilẹ̀ Ìgbò máa dá dúró ilẹ̀ Yorùbá máa dá dúró eléyìí dẹ̀ ń ba bàbá yìí nínú jẹ́ torí wípé in tó ń jẹ nínú wọn Nàìjíríà kò sí ọgbọ́n kò sí májíìkì tó lè fi rí jẹ nínú pé kí Yorùbá kó dá dúró tàbí kí Ìgbò kó lọ thank God wípé kì í ṣèmi ni mo sọ eléyìí jáde ẹnu ara ẹ̀ ló fi sọ wípé n tóun jẹ́ nínú Nàìjíríà ó ju nǹkan tóun máa jẹ́ lọ tóun bá sọ pé yorùbá nation fúnra bàbá ló sọ. but èmi fẹ́ kẹ́ understand mo dẹ̀ fẹ́ kẹ́ di òtítọ́ tó wà nínú ọ̀rọ̀ mú gbogbo yín tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ lẹ́ni pé olóyè Sunday ọmọ Adéyẹmọ tó wà níbi tó wà ní Kútọ́nù níbẹ̀ níbẹ̀ yẹn iṣẹ́ ọwọ́ Ọbásanjọ́ ni bí wọn ò ṣe yọ̀ǹda olóyè tó ti lo odidi oṣù márùn-ún lọ́nà ìṣẹ̀ lọ́nà tí ò sí kankan tó ṣe tí ò ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ iṣẹ́ ọwọ́ Ọbásanjọ́ ni o Patrice Talon tó jẹ́ president Benin Republic ọmọ ọmọ àgbékọ́rùn roko ló jẹ́ sọ́bàṣánjọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó dẹ̀ ní ìpàdé tọ́bàṣánjọ́ lọ bàtà Talon ṣe ní àárín ọ̀sẹ̀ tó kọjá yìí táṣìírí ẹ̀ tú jáde. ó ní àwọn tó lọ ṣe àṣírí yẹn tú jáde ó wà lọ́wọ́ o máa ṣẹ́ ọ̀rọ̀ kùn sí kù èmi ń sọ ilé yìí ni torí àwa ń tẹnumọ́ pé Ọbásanjọ́ bàbá ló jẹ́ ṣùgbọ́n òun sọ pé òun ò kì í ṣe bàbá ó prove ẹ̀ fún wa pé ọ̀tá lòun jẹ́ èèyàn ò dẹ̀ kì í fi ọ̀wọ̀ fún ọ̀tá ẹ̀ wàá jẹ́ kó mọ̀ pé ọ̀tá ni ẹ́ Mojísọ́lá Sànyà ó ṣe jàre ọ̀tá wa ló jẹ́ ó dẹ̀ ti prove ẹ̀ Ọbásanjọ́ ti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan mi ò ní kí ṣe gbẹ̀ ní máa sọ lórí afẹ́fẹ́ ó ti rin àwọn ìrìn kan tó fi dèlú London ó dẹ̀ sì ní mítìn kan tán pè lọ́wọ́lọ́wọ́ báyìí tán pé tán pè wọ́n tán fẹ́ lọ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ Nàìjíríà bí wọn ò ṣe ní pín bọ́n ṣe máa pa gbogbo wa lẹ́nu mọ́ nílẹ̀ Yorùbá ó múra ìpàdé yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni bá fẹ́ kó gbọ́ ẹni bá fẹ́ kó má gbọ́ èmi á máa sọ tèmi in tó bá ṣe mú mi gangan ń bọ̀ wá ṣe mú tiẹ̀ náà gangan ìrọ̀rùn eku nírọ̀rùn ihò ìrọ̀rùn ẹyẹ nírọ̀rùn igi ìrọ̀rùn igi nírọ̀rùn ẹyẹ èmi ń sọ lójú ẹlòmíì kótókòtó ló ń wí bókobòkó ló ń sọ. So màá sọ bókobòko mi ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi tẹ́ ẹ fẹ́ràn Yorùbá tọkàntọkàn ẹ gbọ́ ẹ ṣẹ̀ máa gbọ́ bókobòko mi ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ òun ni mo ẹ mọ̀ pé ẹni tó bá jù yàn lọ wàá fà lé ọlọ́run ọba lọ́wọ́ ni ẹni tó ò lè mú wàá fi lé ọlọ́run ọba lọ́wọ́ torí pé ẹni tí ọlọ́run ò lè mú kò tí ì dá ọlọ́run ò dá ẹni tí ò lè mú o ẹni tí ọlọ́run ò lè mú kò ní láéláé. ó lèmi ṣe wá ké pè yín yọ ẹ̀yin màmá wa àdúrà yìí àdúrà ẹ̀yin abiyamọ ni kì í jẹ kó mi ìfẹ́ mi jẹ mi ò lérò pé yẹ kó kan ọkùnrin ẹ̀yin abiyamọ tí àwọn ọ̀la yín tí wọ́n mu ọmú láyà yín ni mo torí ẹ̀ o ẹ lọ bára yín sọ̀rọ̀ ẹ̀yin màmá tẹ́ fi gbogbo ìgbà ń gbàdúrà mi ò tí ì fẹ́ dárúkọ yín ẹ mọra yín tẹ́ ẹ ẹ̀yin yorùbá christian association ẹ lọ kóra yín jọ kẹ gbọnú àdúrà kẹ yan ọjọ́ kan ṣoṣo kẹ wà nínú àwẹ̀ àti àdúrà tó níná nínú kẹ bọ́lọ́run sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọbásanjọ́ ẹ wàá tún ṣe addition ọbásanjọ́ àti gbogbo àwọn tó kù tí wọ́n sọ pé láéláé yorùbá ò ní bọ́ ẹ wàá fi gbogbo wọn wọnú àdúrà lọ kẹ bẹ ọlọ́run etí ọlọ́run kò wúwo láti gbọ́ igbe ẹ di ọmú yín mú ẹ gbá ìdí yín tí àwa gbà jáde àwa ọmọ yín yìí àwa dáadáa tó sọ pé jọ̀la yín táwọn táwọn bàbá yìí tó ń la ojú sílẹ̀ tó ń dẹ̀ ní kí gbogbo wa máa kú tó ní kí ọ̀la yín kó bàjẹ́ lójú yín ẹ̀yin abiyamọ tòótọ́ ni èmi ń bá sọ̀rọ̀ ẹ di ọmọ àyà yín mú ẹ fi ìdí ọwọ́ gbá ìdí yín kẹ́ ẹ bẹ ọlọ́run ọba nítorí ọ̀rọ̀ ọmọkùnrin yẹn mo ti bẹ́ díẹ̀ fún yín nínú àṣírí yẹn gbogbo ẹ̀kọ́ la sọ síta àwọn tó bá yẹ ká brief á brief wọn bàbá yẹn ò sinmi lórí ọ̀rọ̀ yìí o ìdọ́dẹ̀ sọ ní Kotonu ni pé wọn ò gbọdọ̀ fi Sunday Igboho sílẹ̀ ọ̀hún tí bá parí election ní Nàìjíríà ní twenty twenty three wọ́n ń roko lọ́bẹ̀ sí yìí o gbogbo yìí ojú yín ló ṣe o oṣù karùn-ún ti kọjá lọ o ẹni tí wọ́n mú ní illegal way a person arrested illegally tí ò ṣẹ̀ òfin sọ wípé ecowas country gbogbo wa la ní ẹ̀tọ́ láti wọ orílẹ̀-èdè ara wa bó ṣe wù wá at least for a period of three months o lẹ́tọ̀ọ́ láti wọ any country tó bá ṣe àtijọ́ west african country ecowas country torí passport kan ṣoṣo ni gbogbo wa ń lò sunday igbòho wọbẹ̀ kò tí ì lo oṣù méjì o kò ì lo sixty days o ninety days ló fi yẹn sọ o kò lo sixty days o kò lo thirty days o òun ni wọ́n mú o wọ́n dẹ̀ ti mọ́bẹ̀ lẹ́yìn táwọn fúnra wọn ṣe ìwádìí wọ́n jáde wọ́n dẹ̀ sọ wípé ọmọkùnrin yóò lẹ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ sì dìtẹ̀nẹ̀ sí inú àhámọ́ fún odindi oṣù márùn-ún gbogbo ojú ló rí i pé ọmọkùnrin yẹn gbogbo ojú ló mọ̀ wípé táwọn fúnra wọn dẹ̀ rí i pé ọ̀rọ̀ yẹn kì í ṣe àwọn bẹ̀nẹ̀ ló ń ṣe ìròmìròmì tó ń jó ẹni lùlù fún wà nísàlẹ̀ ẹni tó dẹ̀ lùlù fún lèmi ń sọ fún yín yẹn gbogbo àrà tó lọ dá gbogbo etú tó lọ pa ní àárín ọ̀fẹ́ tó kọjá gbogbo ẹ̀ làṣírí yẹn ti tú sí jáde ẹ rí i pé mo pẹ́ délé ní kò yẹ kí n wá sórí afẹ́fẹ́ mọ́ ṣùgbọ́n torí pé mo fẹ́ kẹ̀yìn abiyamọ lọ wọ inú ògidigidi àdúrà èmi ń gba ilé tèmi mọ̀ ń gbà láyé ara mi kọ́lọ̀ ń fún àwọn ẹni agbára ká dá sẹ̀ríà fáwọn bàbá ìṣe kó wa mọ̀ ọ́n ṣe kújà la máa dá sẹ̀ríà fún wọn kò sí tó burú mbẹ̀ kò sí tó burú mbẹ̀ ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá abiyamọ ẹ lọ dìde. àwọn kan ti dúró wọ́n sọ wípé kàkà kí kí ni àbíbà náà ṣe ń pòwe wọ́n ní kàkà kí tí ò bá bí mọ òwe yẹn dẹ̀ sọ lórí mi jàre bí ò bá o pa bí ò bá o bò lẹ́sẹ̀ ẹ o kàkà kéku wàá gba yìí jàre mọ́mì wọ́n ní kàkà kéku má jẹ sèse wọ́n ló máa fi ṣàwàdànù ni òun ni àwọn kan dúró tán sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo yín dẹ̀ ń gbọ́ o kàkà kéku má jẹ sèse yóò fi ṣàwàdànù wọ́n ní kàkà tí ọwọ́ àwọn tí òfin ní tẹ ọrin táwọn ń wá nínú Yorùbá nation tàbí táwọn ti ní láwọn tálẹ̀ tẹ́lẹ̀ kàkà tábí máa gbàdànù lọ́wọ́ àwọn wọ́n ní kó yá bàjẹ́ ni mo dẹ̀ fẹ́ fàsìkò ibẹ̀ gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa ṣé ẹ rí àwa wọ̀nyí gbogbo ẹ wà lára àwọn àṣírí tó tú jáde o wọn ò sinmi lórí ọ wọn ti wọn ti wọn ti fẹ́ bẹ̀rẹ̀ operation wa January náà fẹ́ bẹ̀rẹ̀ wọn ò lè rí kankan fà wá ṣe irinṣẹ́ olódùmarè làwa jẹ́ bá a parí iṣẹ́ tọ́lọ́run wa ẹ̀ lè rí kankan ẹ̀ tiẹ̀ lè rí bá a parí ẹ̀gẹ́ ẹ̀ kò sí tẹ́ fẹ́ ṣe á dáa fún yín Mojísọ́lá Sànyà kàkà kékun má jẹ sèse wọn láfi ṣàwàdànù ó làwọn kan dúró ṣe o pé kàkà táwọn á fi lùsì gbogbo táwọn ní ní Nàìjíríà yìí àwa àwọn yìí làwọn á yá amúkúrò yìí tán sọ nìyẹn wọn ò dẹ̀ lè ráwọ̀ amúkúrò pẹ̀lú àdúrà yín àti ojú rere àánú Ọlọ́run ọba mo ti sọ tèmi ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ Ọlọ́run ẹni bá létí kó gbọ́ nǹkan tí ọmọlúkà ń sọ wọ́rọ̀bọ̀tò ẹnu mi ẹ mọ̀ pé tèmi ò bá rí rí tí mi bá di òtítọ́ mú èmi ò ní wá sọ̀rọ̀ o èèyàn ọ̀dẹ̀ ní fi ọ̀rọ̀ àṣírí sèmi lọ́wọ́ kí n wá tú gbogbo ẹ̀ palẹ̀ síta àwọn kan wà tó jẹ́ pé tí bá sọ wọn mẹni tó sọ mi ò dẹ̀ ní sọ jáde I will not talk about it àwọn eléyìí tí mo rí i pé ó yẹ kí n sọ ni mo ti sọ yìí o. bó bá wù Dúpẹ́ Ọlábọ̀dé màmá mi ají fọwọ́ bajé eléyìí tí mo sọ lórí afẹ́fẹ́ kò sí àyáláyà ẹni tó fẹ́ wá mú mi eléyìí tí mo bá mọ̀ pé mi ò ní sọ mi ò ní sọ torí mo mọ̀ pé tí n bá sọ gan mi fúnra mi I'm in danger I won't say it. mo wá sọ eléyìí ni kẹ́ ẹ lè wọ inú àdúrà lọ torí ọ̀rọ̀ Ọbásanjọ́ kí ló fẹ́ fọmọ Lúkà ṣe ó lè rí mi pa bàbá oògùn máa ń sunko agbára dẹ̀ máa ń fẹ́ẹ̀lì. agbára máa fẹ́ẹ̀lì. àwa kì yóò gun bí kò ṣe yíyè. <laughs> adẹnìkẹ́ òfin ẹ wo òwe òwe ti pọ̀ jù a ti kọ́ òwe kọ́ òwe kọ́ òwe òwe ò tiẹ̀ wáyé àjẹmọ́ bí tá a rántí ẹ̀ mọ́ èyí tá à ń fẹ́ òun ni òmìnira ilẹ̀ Yorùbá ẹ fi wá lọ́rùn sílẹ̀ kò sẹ́sẹ̀ nínú tá a sọ kò kò kò á. Mm. èmi ti sọ ilé ìkẹ́ fojú sọ́nà àwọn màmá kan wà máa kọ́ńtàtì wọn màá sọ tèmi fún wọn kán lọ píkì ọjọ́ kan kán kéde àwẹ̀ àti àdúrà orílẹ̀-èdè tí ò bá fi ọlọ́run síwájú orí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ máa ń parun ni wọ́n máa ń ṣubú ni a gbọ́dọ̀ bẹ ọlọ́run lórí ọ̀rọ̀ Yorùbá nation tá a bá bẹ ọlọ́run kíkan kíkan kíkan gbogbo ọ̀nà tá a bá mọ̀ tá a lè fi wá ká fi tu ojú ọlọ́run ẹ jẹ́ ká lò ẹ̀yin onígbàgbọ́ ẹ lọ wọ inú àwẹ̀ àti àdúrà ẹ̀yin mùsùlùmí ẹ lọ katira kẹ wọ inú àwẹ̀ àti àdúrà ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ lọ tu ẹbọ ẹ ṣètùtù kẹ bẹ ọlọ́run ọba olódùmarè ẹ yé máa bẹ̀rù níbi tí ẹrù kò sí kí ni bẹ nínú gbọ́ tí ń dún màhúrú màhúrú mọ́ ni tó bá fẹ́ panijẹ kó panijẹ bí òde ní panijẹ kó yẹ dún màhúrú màhúrú mọ́ ni máa. kí ni bẹ níbo tí ń dún màhúrú màhúrú mọ́ ni o tó bá fẹ́ panijẹ kó kúkú panijẹ bí òdẹ ní panijẹ kó yé dún mahoro, mahoro, màhoro màhoro mọ́ni mọ́. <laughs> mo bẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi ẹ má béèrè ẹni pásítọ̀ Bankole lọ́wọ́ tèmi o ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda Ọmọlúkà jẹ́jẹ́ mi ò bá pásítọ̀ Bankole jà o ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà ẹ̀ contact ẹ̀ pé hmm. torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti gbìyànjú láti bá sọ̀rọ̀ tí ò dẹ̀ bá mi sọ̀rọ̀ mi ò bínú o iṣẹ́ Yorùbá Nation lájọ ṣe ẹ̀yin tẹ́ ń béèrè ẹ̀ lọ́wọ́ mi mi ò tí ì rí bá sọ̀rọ̀ o tàbájọ sọ̀rọ̀ àtúnjọ mọ bó ṣe ń lọ so ẹ jọ tẹ́ bá rí bá sọ̀rọ̀ ẹ ní kó gbìyànjú kó ríṣì mi mi ní sọ jù yẹn lọ igi wọ́rọ́kọ́ tó ń dáná rú Mojísọ́lá mi sàn yà bàbá yẹn náà ń pè bẹ́ẹ̀ onígi wọ́rọ́kọ́ tó ń dáná rúlẹ̀ yorùbá ẹ wọ ọdún àdúrà mojísọ́ lásán ìyá ẹ lọ gba àdúrà àwa lọ̀la yín wọ́n ti sọ pé wọ́n máa yanjú gbogbo wa àwa ọ̀la yín àwọn èèyàn lẹ́ẹ̀ní lọ́la ẹ̀ ń wòran ẹ̀ fẹ́ wọlé àdúrà tẹni tó bá lẹ́ẹ̀ní lọ́la. lónìí rí ju bẹ́ẹ̀ lọ o ní tí mo sáré wá bírífù yín nìyẹn ó dọ̀la kí n tó mẹ́tò wá lẹ́kùnrẹ́rẹ́ ọ̀la mò ń bọ̀ ní full force fún prógráàmù mi lẹ́kùnrẹ́rẹ́ aago méje lọ́la ìpàdé mi kò ní bàjẹ́ fún yín ọ̀nà yín á túbọ̀ máa là mi ti rówó ọdún yín o ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì owó ọdún mi àbí kí n fi account number mi síbẹ̀ ni oní ten thousand oní five thousand oní fifty oní two hundred thousand oní five hundred thousand oní one million five million twenty million hundred million tí ó bá sáà ti ń ṣòwò olóṣèlú ẹ sáà máa gbé wá sọ́dọ̀ ọlọ́run ò ní jẹ́ kán mọ̀nà ọ̀dọ̀ mi olóṣèlú tí a kò sí yọ́yọ́ ọlọ́run níjọ́ ó mọ̀nà lé mi o ẹ bá ń sàmì àmìnà tó bá jẹ́ ìyìn ojúlówó ọmọ yorùbá wọ̀nyí sílè hmm? kan sílè kan tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ẹ̀ ń fún mi ọkàn mi ń súre fún yín èmi náà máa mọ bá ti ń ṣoore mo máa ń ṣoore ọlọ́run fi kẹ́ mi ni bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ ṣe ń ṣe lèmi náà ń ṣe fáwọn èèyàn báwọn èèyàn bá ṣe ń gbà sọ́dọ̀ tèmi ó dẹ̀ mọ̀ pé yìí gan lọ́lọ́run dẹ̀ ń lò àdúrà yẹn gbọ́dọ̀ sàn dọ́dọ̀ ti yín ni. <laughs> so ẹ ṣe o ìdírò owó ọdún yìí o ẹ fi ránṣẹ́ o èyí tẹ́ bá ń wo fídíò mi nọ́mbà mi ni mo pin nìyẹn ẹ contact mi pé send me your account kí n fún ẹ ní nǹkan Christmas bó tiẹ̀ jẹ́ owó chicken lẹ́sẹ̀ǹdì sí mi sì máa fi pa ìdíyẹ jẹ káti ẹ káwa náà gbé chicken dání ká yá jẹ kí wá sórí abẹ́rẹ́ ẹ ṣé ẹ̀yin tẹ́ fún wa lówó chicken lẹ́ni àfijẹ́yìn là ń jẹ yọ̀ hàn wọ́n ahàn mi ń jẹ ramadu mi ń jẹ pọ̀nmọ́ mi ń jẹ bíìfù ní tí mò ń jẹ ni bóyá tí ọlọ́run bá pèsè tí bá rówó jẹ síkìn tàbí ẹja gbígbẹ ní tí mò ń jẹ nìyẹn àyíkẹ́ ẹni ń pín ní àkáǹtì nọ́mbà mi tó má ṣe bẹ́ẹ̀ ìpínni rẹ̀ ẹ dákun o ẹ fi nǹkan bẹ́ẹ̀ ohun tó jọjú ni o kí n kémi náà jẹ síkìn nìyẹn kò ní bàjẹ́ fún yín gbogbo ẹ̀yin tọ́lọ́run dẹ̀ ń fún lórí ọ̀fẹ́ tẹ́ ti ń náwó kò ní tán níbẹ̀ láéláé láṣẹ Elédùmarè ṣùgbọ́n gbogbo ilé ìjẹ́ ń sọ ìmọ̀ kan ń sọ ni o kókó ibẹ̀ ni pé ẹ̀yin abiyamọ ẹ lọ múra ẹ lọ wọnú àdúrà ẹ fi sí ọjọ́ kan kẹ́ ẹ fi gbàdúrà àtàwẹ̀ ẹ̀bẹ̀ Ọlọ́run sẹ́ni tẹ́ ẹ lè mú ẹ tá a mú tì í ẹ̀bẹ̀ Ọlọ́run sí mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. nọ́mbà yẹn ni mo ti pín nìyẹn. ok ẹ mọ tó máa ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí n pin account details síbẹ̀ má fi phone number síbẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ reach out sí mi ẹ contact account number yẹn ẹ kàn contact phone number mi yẹn lẹ́ máa contact so màá wá forward ẹ̀ sí yín ní tí màá ṣe nìyẹn màmá mi Adénìkẹ́ òfì ẹ gbìyànjú kẹ́ ẹ ríṣì nọ́mbà mi number tí mo pín nìyí òun ni kẹ́ contact ní whatsapp ni o tẹ bá ti contact ẹ̀ má lè send ẹ̀ sí yín láti bẹ̀ so ẹ má jẹ́ kí n gbé sórí afẹ́fẹ́ ayé le o ìbò sí o <laughs> ayé dorí kodò nàìjíríà ti bàjẹ́ tán níbo la ń lọ ènìyàn ó sún mí o níbi tí agbára gbà o kò yé wa o mo ti pín ní nọ́mbà yẹn zero seven zero four six zero nine two four eighty four zero seven zero four six zero nine two four eight four nọ́mbà mi nìyẹn ẹ kọ́ńtàtì mi pé Ọmọlúkà èmi ni o mo fẹ́ sẹ́ndì gan sí ẹ send me your account ló bá tán ẹ má sọ yìí data òyìn ni. wọn ò lè rí data tà ní nàìjíríà wọn lè rí káàdì ta o bó jẹ́ káàdì one thousand ló fẹ́ fún mi fi fún mi ní one thousand naira kí n rí fi ra nǹkan jẹ ní december ọrùn mi kún rẹ́kẹrẹ́kẹ àwọn tó wojú mi tó ń wojú ọlọ́run lára mi wọ́n pọ̀ gidi ẹ tá a fi ẹ̀hìn ó ti yé yín kò ní jù bẹ́ẹ̀ lọ bless you all kò ní bàjẹ́ fún yín ọ̀la ẹ jẹ́ kájọ pàdé ń bí fún ẹ̀kúnrẹ́rẹ́ ètò tí mò ń mú bọ̀ lọ́la ẹ̀yin abiyamọ ẹ lọ fíìsì ọjọ́ kan ẹ gbàdúrà ó dàbọ̀. Àràbà TV ojú wa tó lé ojú wa tó kó.